èyí ni bí nǹkan ṣe rí lára àwọn ẹbí ọ̀rẹ́ àti alájùmọ̀ṣepọ̀ olóyè john apanisílẹ̀ níbi ayẹyẹ ọjọ́ ìbí ọgọ́ta ọdún rẹ̀ ayẹyẹ ọjọ́ ìbí náà tún jẹ́ láti fi ọpẹ́ fún ọlọ́run fún àtìlẹ́yìn àti ìpamọ́ rẹ̀ lórí ọlọ́jọ́ ìbí nígbà táwọn ọ̀rẹ́ àti alájùmọ̀ṣe rẹ̀ fọn rere àwọn ànímọ́ rere ọlọ́jọ́ ìbí ọ̀hún àwọn ẹbí ọlọ́jọ́ ìbí náà ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àwòkọ́ṣe bàbá oníkẹ́ àti ọkọ tó nífẹ̀ẹ́ aya rẹ̀ tí wọ́n sì ké kú oríire ọjọ́ ìbí ọ̀hún pé yóò ṣe ọ̀pọ̀ ọdún láyé. àti ipò kọ́lọ́n mi jogún ẹ̀ fún nínú ayé kí ọlọ́n mi dá ẹ̀mí ẹ̀ sí kẹ́mi ẹ̀ gùn kí nǹkan kan má ṣe kọ́lọ́n dá sí fún mi. mo mo wish wọn ní ẹ̀mí gígùn ìfọkànbalẹ̀ àlàáfíà ìgbégamọ́. ọlọ́jọ́ ìbí náà kún fún ìmoore sí ọlọ́run fún ààbò àti orí ọ̀fẹ́ rẹ̀ lórí rẹ̀ lẹ́yìn náà ni ó gé àkàrà ọjọ́ ìbí ọgọ́ta ọdún tí àwọn àlejò sì fẹsẹ̀ rájó pẹ̀lú rẹ̀. níbi ètò ọ̀hún ni orin ewì fún ọlọ́jọ́ ìbí láti ẹnu ògbóǹtarìgì olórin ewì ọmọ ilẹ̀ ìgbàanì ọ̀mọ̀wé bùnmi ayélàgbé. alẹ́ ẹ̀yẹ ń ṣayẹyẹ màá bá wọn ṣayẹyẹ amòfin àtàtà lọ́yà olóyè John Olúgbénga Gbanisílẹ̀ dẹni ọgọ́ta ọdún lórílẹ̀ Èdùmàrè jọ̀wọ́ kó dá ọlọ́jọ́ ìbí sí àmì ọ̀rọ̀ nìkẹ́ ṣe o. Ṣèyí Ògúnbáyọ̀ ló ń jábọ̀ ròyìn